أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي جعل صلاة الأولاد في صلاة الوالدين وجعل الأولاد مسؤولة وجعل الأولاد مسؤولة ثقيلة في أعناق الوالدين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم عليه وعلى آله وأصحابه وعلى جميع الأنبياء والمرسلين الذين كانوا مشغولين بالدعاء للصلاة ذريا قبل أصولنا وعلى من سلك مسلكهم إلى يوم الدين وبعد فيا أيها الناس اتقوا الله حق تقاته الذي يقول في ماك بتنزيل أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وآليكم نارا وقودها الناس والإجارة عليها ملائكة غلاب شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يفعلون ثم أما بعد فيا إخوة الإيمان فألموا أن من أعظم مقاصد الزواج إنجاب الذرية إنجاب الذرية الصالحة ولذلك يجب على الزوج أن يختار الزوجة الصالحة تأسفا بحديث الرسول صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكو المرأة الأربع لمالها ولأسبها وجمالها ولدينها فاصبر بذات الدين تربت يداك متفق عليه فالقاتل لا ينظر إلى منصب المرأة ونسبها آه فقط ولا إلى الجمال والمال وإنما ينظر إلى صلائها ودينها لأنها آه رقيزة للذرية الصالحة الطيبة وهي الحق للزوج كما قال تعالى نساؤكم حرث لكم يدعو في الإنسان ذرية تكون منبتا صالحا ولا تكون منبتا سيئا وهذا أول شيء عند تأسيس الأسرة السعيدة قال تعالى والبلد طيب يخرج نباته بإذن ربي والذي خبز لا يخرج إلا نكدا كذلك نصرف الآيات لقوم يشكرون والوالدان إذا كانا خبيثين فاسدين فإنهما يغيران فكره المولود التي هي دين الإسلام إلى دين الإسلام هي دين الإسلام إلى الأديان المنحرفة كما ثبت بالحديث عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة إلا أبواه يؤولاني أو النصراني أو يمجساني فكذلك من نية الخلق ثبت بالحديث أن رسول الله صلى الله عليه وسلم قال العرق دسام وقد ثبت من كلام خير الأنام محمد بن عبد الله صلى الله عليه وسلم قال إذا أتاكم من ترضون دينا وأمانة وفي رواية وخلقا فزوجوه إلا تفعلوا تكن فتنة في الأرض وفسادا كبيرا فقال تعالى وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان adúpẹ́ fún wọn lọ́wọ́ a sì fi orúkọ ọlọ́wọ́n ọba náà a fi wá tọ́ kúrò lọ́dọ̀ ṣètọ́n ẹni ẹ̀kọ́ ẹni ìgbé tí a ti bẹ̀rẹ̀ bá ń sọ̀rọ̀ wá sí ní pẹ̀lú orúkọ ọlọ́wọ́n ọba ọba ṣoṣo ọba tó ti pé òun náà lè yẹn gbọ́dọ̀ fi bẹ̀rẹ̀ nǹkan fún nǹkan náà bá lè láti yọrí adúpẹ́ fún ọlọ́wọ́n ọba yìí ọba tó ṣe dídá ọmọ pé kọ́mọ jẹ́ ọmọ tí ó yẹjú kọ́mọ jẹ́ ọmọ tí ó wúlò kọ́mọ jẹ́ ọmọ tí ó ṣoríire láyé bí àtijọ́ gbọdọ̀ àdìgbé àmà ńbẹ́ ńbí kóbi náà jẹ́ nípa dání o ńbẹ́ ńbí kóbi náà jẹ́ ní eré ní o. bákan náà ó wá ṣe àwọn ọmọ náà ó ṣe wọ́n ní ojúṣe pàtàkì ojúṣe ńlá ó gbé ka ọrùn àwọn òbí gbogbo wa tó bá ti mọ̀ kó o lè ṣe wàhálà o kó o ní bímọ ni o èmi ò lè ṣe wàhálà ọmọ aká o kò ní bímọ wọ́n ti lè sọ kó o bímọ ó ṣe wàhálà o lọ́mọ yìí pé ẹrù ńlá òun ọlọ́run gbélé ọ láyà ah, ọmọ kan ọlẹ́ wa pa mí o kò sì ní bímọ tó bá ti mọ̀ kó o bẹ́ẹ̀ bímọ máa retí wípé ó ṣe wàhálà tí ó pọ̀. wàhálà wa yàtọ̀ sí àwọn wàhálà àwọn wàhálà kan bẹ o ṣe pé wàhálà eléyìí òun ni ọmọ dáná lónìí ọmọ dáná lọ́la èyí wọn abala kan ní kì í ṣe àwọn bóòlù hàn ojúṣe rẹ nìyẹn ọrùn òbí ọ̀pá tuntun mà ní òlé orogún kọ̀sẹ̀ ta ni ìjọ. bákan náà lágbàmà lábàmà dájú pa níbi wa Muhammad ẹrú ẹ̀ ní ti òjíṣẹ́ rẹ̀ sí ni. ìkẹ́ ọlọ́run ọlọ́run kó máa bá ànábì náà kó máa bá gbọ́ ànábì ọlọ́run ṣáájú àti gba òjíṣẹ́ ọlọ́run. àwọn ẹni tó ṣe wípé kó ṣe kún ó tó bí ma bí ìpàlẹ̀kejì ìpàlẹ̀kẹta làwọn ti máa tọrọ kalẹ̀ pé àwọn àrọ́mọdọ́mọdọ́mọ dákun ẹni eré ni ojú wọn jẹ wọn tó wáyé làwọn ti bẹ lọ́hùn kalẹ̀ fún wọn ìkẹ́nà kọ́ máa fọ lórí àwọn yìí kó máa bá gbogbo ẹni táwọn náà òun náà bá gba ọ̀nà títa wọn tá a sọ yìí tó fi jẹ́ gbọdọ̀ lùkìá mọ̀ gbogbo àwa ènìyàn ẹja páyà ọlọ́run ẹja bẹ́ẹ̀rù ọlọ́run ọlọ́run bá ti sọ fún wa nínú ìwé ẹ̀ pé ẹ̀yin tẹ́ gbà mí kọ́ lódodo ẹgbẹ́ ẹ̀mí ara yín sá o ẹgbẹ́ ẹ̀mí ara yín sá fún iná. gbogbo ìwà tẹ́wù tẹ́ẹ̀bì dèrò náà ẹgbẹ́ ẹ̀mí ara yín sábùn ẹ pé wà tẹ́wù tí ó sọ dèrò náà ni bẹ́ẹ̀ láti ẹ̀mí àwọn bẹ̀rẹ̀ látòrí ọmọ ìyàwó ẹ̀mí náà iná ìtumọ̀ rẹ̀ ni wípé kọ́ fúnra kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí ara rẹ̀ torí wọn náà bàbá alé kọ́kọ́ jẹ́ni tí ọ̀dà dáa níwà dáa lẹ́sìn pa méjèèjì papọ̀ tó o bá ti ṣe eléyìí tó o dáa níwà tó o dáa lẹ́sìn ó wà síbẹ̀ lórí àwọn tó jára alé rẹ̀ náà bóò níyàwó rẹ̀ ló ṣe dáa níwà bóò níyàwó rẹ̀ ló ṣe dáa lẹ́sìn tí ò ní kẹ́sí pé bá a bá ti lọ bí sẹ́ ẹ̀rú tí ọmọ àbá ọkọ̀ tó dé ní pé ah, tí ń bá mi lẹ́rù ní kí ayọ̀ mọ́ tuntun bá àwọn aládùúgbò jà tó dé báyìí bí tọkùnrin yìí ṣe rí inú àgbákò sí ẹnu kó tó darí ibi iṣẹ́ ẹ̀rú ó ti máa bà á wípé ah, á sálámẹ̀ yóò ti kó kò ní ti dáná dèbí báyìí kí n tó dé pé kò ní ti bá gbogbo aládùúgbò jà báyìí kọ́ lẹ́kọ̀ọ́ tí òfin ní jẹ́ sí wípé kó tó dé yóò ti dáná dè ọ́ bẹ́ẹ̀ náà làwọn ọmọ rẹ̀ òfin ní jẹ́sí pé gbàtọ́ wa fẹ́ wọlé ṣèǹtó tó bá lẹ̀ nù ròdú ni pé tí wọ́n ní pọ̀mọ́ yìí tó tó bá nǹkan jẹ́ ládùúgbò ṣé wọn ò ní kó tún dáná dè wọn ṣé wọn ò ní sọ kó ti ṣe jàmbá bẹ́ẹ̀ nìkan ṣé wọn ò ní sọ kó ti wọlé olóṣìṣàlè ó gbọ́dọ̀ ṣe àwọn ojúṣe rẹ lórí àwọn ọmọ rẹ o ọlọ́ni ẹ̀ lọ́mọ yìí pé iná tá a ní ká ẹ gbé àwọn ọmọ wọ̀nyí sá fún tá a ní kó ọgbọ́n pé ra rẹ sá fún tọ́ ọ̀bá má fi iná náà ṣe tó iná náà kọjá náà kọ́dà ọkọjá náà lè vredi nínú náà tàbí kọ́ bàbá lẹ́rù jù nìyẹn ìta àfojú rí láyé iná tó bá ń lẹ́rù jù náà nígbà tó bá lọ nígbà wọn fi ń lo àwọn igi torí pé lógi má wọn ètò ṣùgbọ́n tó ti tó àwọn náà bí náà náà ló ti iná tó bá ń lẹ́rù nínú eléyìí tá ń sọ yìí níbi tí ó lè dé èèyàn ni wọ́n máa fi kò jẹ̀mọ́ àtibí tí èèyàn bá jóná dé tí náà mú èèyàn tó di pé òun gan lọ́wọ́ di tá tó fi kó e láti fi kó náà ọlọ́ni èèyàn nìkan jẹ́ kọ́ òkúta jẹ̀mọ́ òkúta òkúta ó yọ́dà bí a fi kó wò wọn náà lọ ṣe ẹsipẹrimẹnti kátà ń sọ yìí wò wọn náà lọ lè ṣàyẹ̀wò lọ fi òkúta sínú kọ pọn dáadáa kọ pọn dáadáa kọ wá gbé kalẹ̀ tọ wá gbé kalẹ̀ wọn wo ibi tó gbé sí yẹn kó tún gbé kó mẹ ó rí i pé òní lè gbé ẹsẹ̀ kábẹ ibi tó gbé sí tó gbé kó lórí kó lè gbé ẹsẹ̀ kábẹ kátó wá sọ yìí pé ntí èsè ọkà tí èsè méjì tí wọn kó jọ fóun gẹgọrùn wá jò bí náà. o ti yọ kó nu o ti si o tó òkúta kó o bu omi si o tó ẹ̀kọ́ bọ́ gbé kó o tó lè fọwọ́ gbé yóò sì jẹ́ sí wípé o ti bu omi si bu omi si bu omi si bu omi wọn kìí tó rà pé bu omi si tẹ́lifí kí wọ́n sáré fọwọ́ gbé rárá ò tó ẹ̀ ọlọ́run wá nígbà àwọn nǹkan wọ̀nyí àwọn ọmọ fi kó iná náà ká bẹ̀rù ni o ọlọ́run o. tẹ ẹ pété wá bínú síbi kan ẹrú lè bọ́ọ̀dọ̀ ọ̀rẹ́ bẹ́ẹ̀ fẹ́ jáde ọlọ́ọ̀la ti fà àwọn tí ó wọn sọ bẹ̀ síbẹ̀ àwọn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí sì ní bọ́bá rí wọn lójú ọ̀nà lásán já inú náà ò sọ bẹ́ẹ̀ tí ọlọ́run kọ́ ọmọ abẹ́ bẹ́ẹ̀ ju àwọn tó gbójú kan lọ. torí pé ọlọ́run bá lè sọ láròyìn wáyé pé àwọn tá à ń sọ yìí wọ́n bí ikọ́ bẹ́ẹ̀ yàtá eléyìí àwọn máa tẹ̀lé dáadáa ń gbòòrò tá a máa rí kí n ti pọ́nrọ̀ ẹ̀fẹ̀ tí wọ́n máa ń ṣe wọn nìkan bó mọ́tò mi bá wa mọ́tò tó bá jọ wọ wá kú wá fúnra wọn tó wá ń lérí tí ń lérí tí wọ́n ń sọ̀rọ̀ burúkú síra wọn tó wá di kó wá rò kó àgbẹ̀yà agbára wọn kà ẹ̀sọ̀ ń kó bọ́ọ̀lẹ̀ nu mọ́tò gbàtẹ́ ìsọ̀ ń bá fẹ́ bọ́ọ̀lẹ̀ nu mọ́tò tó wá rí pẹ́gbà tó bọ́ọ̀lẹ̀ òun ò ju déédéé wọn ò ẹni pé ní ọ̀pàdà sí pé mi ni àyẹ̀mọ́ ìbínú bá yẹn pẹ́yìn ni àbígbà tí ó bọ́lẹ̀ àbígbà tí ó wà débẹ̀ ó wá bá yí pé ọ̀gá sójà kan ni nígbà tí wọ́n gbogbo bọ́lẹ̀ báyìí kára lọ́kọ̀ bọ́lẹ̀ ah ẹ má bínú sáà lókù yóò dọ̀ balẹ̀ ni torí kó tuma yí pé eléyìí kọjá kíni eléyìí kọjá fún ọ̀sán fún wọn bá fà kò ní ìdíkà bọ̀ wọ́kàn ọ́ ẹ̀rù ẹ̀rù ara wọn jẹ́ lọ́dọ̀ padà sínú rẹ̀ Allahu akbar ọlọ́run láwọn tó a sọ yìí wọ́n nípa láyà àwọn ìwà ayapa àti ọlọ́run ẹ̀wọ̀ ọlọ́run ìtumọ̀ ẹ̀lẹ́ni báwọn òfin gba bíráì àwọn táyé wa ti fún wọn bíráì pẹ̀lú ẹlẹ́wọ̀n àwọn oṣù tuntun tó ti máa lọ gbádùn ẹlẹ́wọ̀n ọmọ àlọ́ sunlé ẹ̀ kílódé kù níjẹba ti ní ìdìbò bẹ jẹjọ wọn tó wọn mọ bí ó ṣe dì í abẹ́ nìka wọn mọ bí ó ṣe dì í tó fi jẹ́ pé pọ́ọ̀tù náà lẹ́sìn bá àwọn tá a sọ yóò rí bẹ́ẹ̀ o wọn àti wọn lè pèyàn lẹ́lẹ́wọ̀n lẹ́lẹ́wọ̀n ó sì lọ lóòbó abẹ́ nìka wọ́n ti sẹ́wọ̀n nàìjíríà ló wà lóòbó jama kí là ń tara wa jẹ sí ọ̀hún ò rí bẹ́ẹ̀ o yá túnfẹ́ rẹ̀ ti láyé ni kọ́rọ̀ lọ́mọ jà sí ná túnfẹ́ rẹ̀ ti kọ́rọ̀ lọ́mọ jà sí ná ìsísẹ́ lórí àwọn ará ilé rẹ kọ́ lọ́wọ́ mẹ́jà síná torí náà tọ́nà ọba aróyìn ti kọjá pé owó bribe yẹn bẹ̀ o torí gbogbo ọ̀nà tẹ́lẹ̀ bí bribe yẹn láyé mi lọ́mà tẹ́lẹ̀ ní kẹta sẹlẹ̀ gba ẹ̀mọ́ wọ́ọ̀rì tàṣé yẹn ni ẹ̀mọ́ wọ́ọ̀rì tẹ́lẹ̀ mi ni mo bá yẹn sọ̀rọ̀ àní ẹ̀mọ́ wọ́ọ̀rì bóòlù àwọn àti àní ẹ̀fọ́ kan balẹ̀ mú àti bàtí ìdílé tọ́ tọ́ba lọ tọ́ba lọ bíríbíríbírí nǹkan wọ́n ti lójú kúrò tọ́ bóòlù àti ẹ̀yẹ fìyẹn lẹ̀ ẹ̀sẹ̀ tí wàá fò sí yín lọ ọ̀ lẹ́sẹ̀ tó ẹsẹ̀ tó kù tó lé níjọba àdìsí àwọn olè kọ́ tọ́jú kalẹ̀ láyé pẹ̀lú sẹ́ẹ̀rì rẹ̀ iṣẹ́ eré rẹ ẹ̀sìn rẹ òun lẹsẹ̀ tó kù tó lé níláyé o tó lé níjọba àdìsí àmà yóò wúlò fún ọ òun ni o ọlọ́run láwọn táwí yé ṣe wọ́n yapa sí ọlọ́run tẹ́tọ́lọ́ ń gbélé wọn lọ́wọ́ dínkù wọn ni wọ́n ń ṣe o ẹ̀yin olùgbàgbọ́ mi nìlú ẹ̀yin olùgbàgbọ́ fún ọlọ́run ẹ̀yin olùtẹ̀ láti ọlọ́run ẹ̀ lọ́ọ́ máa wọ pé nínú tó tóbi jù nínú àwọn èròǹgbà tá a máa rí nípa afẹ́fẹ́ yàwó òun ni ká bí àwọn ọmọdọ́mọ dáadáa tó nílẹ̀ wò ká tó ní àwọn èèyàn dáadáa èèyàn arí òṣìṣẹ́kù sórí lẹ̀ nítorí kọ́ máa wà nínú gbogbo abẹ́ níyàwó yẹn ẹ wò nǹkan táwọn afá àdọ́fà jáde mo fẹ́ níyàwó torí kí lọ fẹ́ fi níyàwó mo fẹ́ kí àwọn èèyàn dáadáa ṣẹ́kù lórí lẹ̀ ẹ wò nǹkan mo fẹ́ kémi kí n bí èèyàn dáadáa jọ̀mọ́ àkínní wọn wà lẹ́mìí tiẹ̀ pé a ah, ọ̀bẹ fẹ́yàwó kọ̀ wá rọmọ dáadáa kaba yìí tó yẹ kó gbogbo gbàtọ́ bá ti ní bùkátà sí báyìí yọ ọmọ aláyè tiẹ̀ ntẹ́lu mi lóye fẹ́yàwó a ah, kọ̀ fẹ́yàwó kọ̀ mọ̀ bẹ́ẹ̀ sè kọ́ wá dídẹ̀ sí ọ lẹ́nu kọ́ wá jẹ́nu kọ́ wá sùn ṣe tó nítorí ẹ̀ fẹ́yàwó nù àbí kọ́ fẹ́yàwó kọ́ mímọ kọ́kọ́ rẹ pẹ̀tẹ́ kọ́ bá lè tọ́jú wa èyí ń kọ́ àní sẹ́kù òkú ti fẹ́ èmi náà ti fẹ́ jẹ́ káwọn ènìyàn rí ó sẹ́kù lórí rẹ̀ bó ló ti sẹ́kù àwọn èèyàn rẹ̀ àwọn èèyàn dáadáa bó mo ti fẹ́ bí àwọn ọmọ rẹ̀ nítorí tá àwọn àtòrí ẹ̀fẹ́ yàwó ilé yìí wọ́n léléyìí kẹ̀kẹ́kọ̀ ẹ̀ tó bá ti ru eléyìí ẹ̀ tó bá fẹ́ ti ru eléyìí ọ̀ràn yẹn ní fún o kọ́ àwọn yàwó dáadáa fẹ́ ìyàwó rẹ̀ lèèyàn fẹ́ o ìyàwó dáadáa téèyàn fẹ́ kéèyàn rí ó sẹ́kù lórí torí pé nípa fẹ́ ṣe bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ lọ lè pẹ̀ pẹ̀lú àdìsá nẹ́bí sọ sábà wà lágbà wa ànẹ́bí fún wa pé àwọn nǹkan mẹ́rin làwọn ẹ̀ma torí àwọn èèyàn kó bẹ̀rẹ̀ náà lówó fáwọn màlúkọ̀ wẹ́gbà àwọn èèyàn kó jáde ní ìdílé tó jẹ́ ìdílé pàtàkì torí kó wọn máa lo wọn àwọn àwọn ìlú náà ti fẹ́ àwọn olùkọ́ lẹ́sìn àlẹ́bí ní tọ́wọ́ rẹ jèrè o tọ́wọ́ bẹ kọ́wọ́ rẹ gbólẹ̀ o ẹlẹ́sìn ni mú o mú ìtọ́wọ́ lẹ́sìn kọ́wọ́ rẹ mú bàbá gbólẹ̀ torí ètò lówó owó lè padà dá wàhálà rẹ láàrin yìí o torí pé òun ló ti nǹkan ẹ̀ olùkọ́ wa bẹ́ẹ̀ máa pọ̀ tó ẹ̀ tí ọba àmì tí wàá pé ẹ̀sìn bá ṣáájú òlèrè kọ̀ọ̀tù o ọba ti wà nídìí léèrè ó di bàtà ni o tí ọba ẹ̀kẹ́ torí wọ́n pa ìtàn fún ọ níbi pé wọ wo tí wọ́n ma wọ wọ wọ́n ma dọ̀tí wọ́n ma tó wọ́n ma tó tó tẹ̀ wúlò fámìlì yìí tá a lọ́ra táyà tẹ̀ ní fámìlì yìí tètè gbà tá a fẹ́ ọ tá a fẹ́ ọ láti káwọn káwọn òdu akáwọn ẹ̀ ń pàwọ̀ àwọn náà tí wọ́n tọ̀ wọ́n náà dọ̀ èèyàn pàtàkì àá tàkìrẹ́ wá ń ṣe bí ọ̀rá torí di eléyìí tí ọba ti lẹ́sìn gbogbo tàwọn yóò kà fún ọkọ̀ ọ̀fẹ́ lè lọ lè kó sódà mọ́.

àwọn yóò wá òkú bá wọ́n mi gbogbo ọ̀nà bí ọba jẹ́ ayẹ ni èsì máa jáde nígbà tí ọba ti jọkọ àwọn tọ̀hún sì máa jáde nígbà tí ọba ti pè nígbà tí ọba ti tẹ́sí ń bẹ̀ ṣùgbọ́n ìtọ́ba lẹ́sìn gbogbo àwọn kàtà sáájú yìí tó lè wúlò ẹ̀tọ́ abẹ́fẹ́yàwó oníwo ipò kò sì níwo ìran o nìkan kò sì níwo ẹwà bẹ́ẹ̀ sì ni ò owó nìkan. yọ́ lọ wo pé ǹjẹ́ obìnrin yìí ǹjẹ́ èèyàn dáadáa ní ni tọ́lẹ́sìn eléyìí gan-an òun ló ń jẹ́ oríkùsù ní àgbọ̀dọ̀ wò lára obìnrin tí ó fi lè mú àwọn ọmọ dáadáa àwọn ọmọ arí jáde torí ká pé gbogbo àwọn obìnrin tá a fẹ́ ọlọ́wọ́ bá a o àwọn ìyàwó yín oko yín ni wọ́n ṣe o báwa náà ti wá mẹ́ pé ilẹ̀ tá a ti nǹkan sí sílẹ̀ wọn bá ti dáa á rí pé nǹkan tó dáa náà ní ìjáde mẹ́ o pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run tọ́ba wá rí bẹ́ẹ̀ àwa náà gbọ́dọ̀ wá ilẹ̀ tó dáa fún tá fẹ́ gbìn kí tá fẹ́ gbìn ọba wé a gbọ́dọ̀ lọ lè wá ilẹ̀ tí ọ̀dà. táyà bá ti wá ilẹ̀ tí ọ̀dà tó kùn yóò wé sí ni o tọ́ba jáde kò ní jáde dá abẹ́rẹ́ ìgbà jáde kò ní jáde dá káà náà lọ wò láǹtọ̀ náà wò náà wò kúrẹ́ ọwọ́ arìnrìn àrè lọ ìyàwó bá wí ìrìn náà ló dúró lọ bá kàtí èsì tọ́nu ọkọ̀ ni pé ìyá ọwọ́ yìí láti gbogbo ẹ̀ ìṣòparọ́ kéńté fíìmù o fíìmù kọ́ ilé ta sọ yìí o ọkọ̀ bí ti kálẹ̀ pé ìyá kílẹ̀ ń pariwo bọ́wọ́ yìí láti gbogbo ẹ̀ bọ́wọ́ yìí láti bá kò ìṣòparọ́ lòótọ́ kùgbàdá náà ńlá ń kó tá a sọ yìí náà wà náà má bẹ́ ọkùnrin tí wọ́n wá sun lé ìyá ọ náà lọ́dọ̀ ọkọ tọ́pẹ́ tẹ́lẹ̀ ti kú ṣùgbọ́n ọkùnrin máa wá sunu lé. eléyìí fi hàn yí pé ìwọ́tọ́ fẹ́ dáko ilẹ̀ tó dáa lọ́wọ́ wa kí sì lóko rẹ lórí ìyàwó rẹ fún àgbéyàwó dáadáa lọ́fẹ̀ẹ́. ń wò lárẹ̀ láti sọ fún ọ. eléyìí ni ìgbésẹ̀ àkọ́kọ́ o fẹ́ni tó bá fẹ́ ilẹ̀ ìdílé olóríire tó bá fẹ́ ilẹ̀ ìdílé tó ń fẹ́ fún ọ ọlọ́run náà tó parí ogun ọ̀nà àlùkòránì ni ní ẹ̀rí ilẹ̀ tó bá dáa ilẹ̀ ọlọ́ràá àwọn nǹkan tá a bá tẹ̀ síbẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run yóò jáde dáa ṣùgbọ́n ilẹ̀ tó bá jẹ́ ilẹ̀ òkó ilẹ̀ tí ọ̀dà kò sí ní téyàn ń jáde mẹ́tò ju wàhálà lọ ó sì wàhálà yọkọ̀ ó sì wàhálà ó roko roko roko. gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ọmọ àwọn jáde ńbẹ ọkà máa wá báyìí pé níjọba ọba ń kéré báyìí ìbànújẹ́ ni torí kọ́ọ̀mù ọ̀gá bí wàhálà tó ń ṣe bó rí náà nìyẹn o ó wàhálà lórí ọmọ ó wàhálà lórí ìyàwó wọn ò ní ti láyé wa o jama tí bàbá bá ti jẹ́ níbi ìyá ọ̀dà irú ọmọ tí wọ́n tara àwọn ọ̀hún jáde àbí tọ́wọ́ bá fẹ́ sànú o wọ́n yí ọmọ náà padà wọ́n sọ ọmọ náà o. tọ́lọ́ gbogbo ọmọ tá a bí láyé a lórí àdámọ́ wípé kódà ànábi jẹ́ ká máa gbé gbogbo ọmọ tá bí láyé gbogbo ọmọ ìpìlẹ̀ nìyẹn ọmọ tá bá bí orí kọ́dá ọba àmọ̀ lọ́kàn tuntun la lórí. bí bàbá ti wá jẹ́ náà tọ́lá ti sàbá wà fúnra ẹ̀kọ́ bá fún àlejò sọ̀rọ̀ ìmọ̀ ẹ̀kọ́ gbogbo ọmọ kọ́kọ́ abí abí lórí ẹ̀sìn ìsìláàmù bàbá tó bá bí ìyá tó bí àwọn ni wọ́n sọ di ẹlẹ́sìn ìjú àwọn ni wọ́n sọ di ẹlẹ́sìn kìtẹ́nì àbáwọn ni wọ́n sọ di ẹjí ọmọ ọgbọ ọgbọ àwọn ni wọ́n sọ di olóòtà àwọn ni wọ́n sọ di gbogbo tó bá dìdà bẹ́ẹ̀ náà ni tí ó rí wà dáadáa kọ́ lọ́dọ̀ ìyá ẹ̀ ẹ ọmọ mọ̀ ìpele yìí náà ń tọ́mọ ojú nù eléyìí náà anábì lọ́sọ̀ bẹ́ẹ̀ anábì yẹn lọ́ọ́ mọ̀ ìpè ìwà a máa o ìwà a máa o wọ́tọ̀ lọ́fẹ́ amugbó lóbìnrin ọlọ́fẹ́ lóbìnrin ọlọ́fẹ́ ajá lóbìnrin bá ẹ̀ lóko. nítorí tó máa di pé ọ̀kan máa wọ ọmọ rẹ náà wọn náà gbọdọ̀ mú ti díẹ̀ tọ́lọ̀ bá lọ bá ti tẹ́ fún pọ̀ ọ̀kan mú wọn náà gbọdọ̀ mú ti díẹ̀ ẹ̀rí wọ́n sọ fún wa nílùú kan àwọn ọmọ bíi mẹ́ta àwọn tẹ́lọ̀ tẹ́lẹ̀ náà tó ń sọ yé mi náà mọ̀ wọ́n tọ́ọ̀gì ni wọ́n tọ́ọ̀gì làwọn mẹ́ta tá ń sọ yìí wọ́n wá nílùú yá olóbi wọn wọ́n ní ìyá wọn náà. bí àwọn àbí bí àwọn bí àwọn tàbí kò láàrún ti láì nìyá náà wọn ní túmọ̀ rẹ̀ ìwọ náà máa fojú rò máa máa wo bá ti rílẹ̀ ọ̀nà ọ̀tún àdìsá ànábì bá a ti ń kà fún ẹlẹ́bi bá ní kẹ́kọ́ náà mọ̀ ládùúgbò kí wá mímọ̀ nìkan náà táwọn ọmọ mi náà bá rí rẹ̀ ń kọ́ àbí tẹ́sùkù mi lọ ẹ̀hẹ́n wúra rẹ̀ wò àtiwà dáadáa ti bẹ lọ́wọ́ rẹ̀ àti yòókù táwọn ọmọ bá jù mí lọ ń bẹ̀ kó rí ìyẹn ló wá kóra rẹ̀ níjànú pé èyí tí ọ̀dà jẹ́ èyí ló jẹ́ múra mọ́ káwọn ọmọ mi lè jù mí lọ dáadáa àbọ̀kùnrin àbí lómìnrin sẹ́yìn náà bá ti rí i pé ọjọ́ ẹlẹ́sìn tẹ̀rí kan ọjọ́ ẹni tó ní àmánà ọjọ́ ẹni tó níwà dáadáa anábìnrin hmm? kéré o anábìnrin ẹ̀fọ́ máa fún un tó bá ti jẹ́ ẹlẹ́sìn tó níwà dáadáa tó já ọmọlúàbí tó sì dé fọ kàtá ẹwà ẹwà tánàbí ti sọ̀rọ̀ ẹwà tánàbí ti sọ̀rọ̀ kalẹ̀ ìwọ bàbá

nìyá nàbà jẹ pé kọ́mọ òun ni àwọn tó mọ́tò ńláńlá ìwá wa mọ́tò ńláńlá ọba jẹ wọn jàmá àmọ́ ìrẹ́ tí mọ́tò ńláńlá gbé lọ bẹ́ẹ̀ pé ìyàwó kúlọ̀ tó kàrà sí àwọn bẹ́ẹ̀ ti bẹ̀yìn wọ́n ti àwọn sí rẹ̀ ọ̀ máa rí ọ̀ níbọ̀kàn balẹ̀ sí olùkọ́ máa rẹ fún bẹ́ẹ̀ náà níwọ̀n náà lọ́kùnrin náà obìnrin náà ó gbẹ̀ náà ẹ̀yẹ́ gbọ́dọ̀ máa wú náà ẹ gbọ́dọ̀ rúwà tó ní lọ́wọ́ eléyìí ọ̀wá túmọ̀ pé èyí tọpọlọpọ àwọn ọmọ bọ́ìsì máa ń sọ yìí pé ìyẹn ní táwọn yẹn yàfa bẹ́ẹ̀ ká máa ń ṣe kọ́sìpù kí wọ́n á ní táwọn ṣe kọ́sìpù bó la ṣe wa bó ẹ̀ láàrin ọgbọ̀n ọdún wà láì òde mọ̀ wáyé kẹjọ máa yín lọ́gbọ̀n ọdún tí ọba ti ìkódélé rẹ báyìí ó lè mọ̀ wá rẹ ni èyí ní bùkátà sí ni wípé sáàtì tàwọn ìwádìí kọ̀ọ̀kan àwọn tó bá èyí tó bá ti sọ fún ọ̀hún náà ti tó láti ṣe ìyá olùfẹ́fẹ́ ní tí mo lè fẹ́ ní abẹ́ tí ilé fẹ́ ó ti gbà wọn lọ́dọ̀ àwọn olóye tí wọ́n lóye lórí ru ẹni bẹ́ẹ̀ tó bá ti ṣe eléyìí wọ́n náà ti ṣe ìjọ ẹ̀kọ́ ṣe kọ́ gbára lọ́nà lórí yòókù lórí àmọ́ kọ́ wá jẹ́ sí wípé conclusion rẹ̀ lórí ẹni wípé a jẹ́ pé a lè ṣe kẹ́ni o a lè fẹ́ra wa kọ́ wọlé àyàfi káwọn kọ́ ti lura wa àlògbó lójú ọ̀nà kọ́mọ́tì ìjàkà tó lè wúlò lára rẹ̀ mọ́ kó tó wọlé eléyìí kọ́ ní sí Islam sọ o alẹ́bí ti tẹ̀ wá ṣe bẹ́ẹ̀ ẹ̀ńtẹ́ ẹ̀rí kọ́lẹ́ǹsì tó níwà tó wá tọrọ ọmọ yá tó lóun ọ̀tẹ̀tẹ̀ ẹ̀ ti gbà yọ̀dá wà náà lẹ́ o inú wàhálà ọ̀nà ni kò wọ́n lọ fúnra wọn lóyún inú wàhálà ọ̀nà ni kò wọ́n máa ṣe dùnà inú wàhálà ọ̀nà ni kò wọ́n máa ṣe nǹkan náà wọ́n òfẹ́ ọlọ́run tó fún aná àlùkò láti pé ẹ jẹ́ ká ń ra wa lọ́wọ́ lórí bẹ̀rù ọlọ́run ẹ jẹ́ ká ń wa lọ́wọ́ lórí dáadáa ká má ra wa lọ́wọ́ lórí ìbàjẹ́ ká má ra wa lórí tẹ̀m̀bẹ̀lẹ̀ fún ọ̀tẹ̀ akúlùkọ́ الله على فضله وإزاله وأشكره على توفيقه وامتنانه والصلاة والسلام على محمد بن عبد الله نبينا وحبيبنا وقدوتنا وعلى آله وأصحابه ونال أجمعين وبعد فيا عباد الله فقد تعلمون أننا نعيش بعصر تلاطمت في أمواج الفتن وتناوعت وصولها إلى البيوت وتسهل وصولها أبواب الشاشات يشاهدها الكبير والصغير والذكر والأنثى وبواسطة الأواسط المعمولة والإنترنت فكل من أجل ابتلاء على بني آدم فآبدوا على أولادكم من هذه الوسائل من منعها وإرسالها فإنها كما قال سيول الله صالح الفوزان رحمه الله رحمة واسعة والله وسائل الشر والتدمير والفساد للدين والأخلاق وإنكم مسؤولون أمام الله تعالى يوم القيامة كلكم رأي وكلكم مسؤول عن رأيتي عباد الله فاعلموا أن صلاة الأولاد قرة عين للوالدين ومنفعة لهم في هذه الدنيا والآخرة عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاث صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له متفق عليه فاعلم عباد الله أن الصلاة لا ينال إلا بأمرين الأمر الأول توفيق الله تعالى الأمر الثاني سعي الإنسان ببذل جوده ووسعه في نيل الصلاة وطلبه وسلوك أسبابه ووسائله فقد جمع النبي صلى الله عليه وسلم بهذا الحديث ارسل ما ينفع واستعن بالله أخرجه مسلم عباد الله استعوذه بالأنبياء والصالحين لأنهم كانوا يدعون الله تعالى للصلاة ذرية طيبة كما قال تعالى في إبراهيم رب ابلي من الصالحين وقوله تعالى في زكريا عليه الصلاة والسلام رب ابلي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء أقول لكم أن الأخوة بنات ìka ìkẹ́kọ̀ọ́ ọmọ bá nẹ́bí wa Muhammad sallallahu alaihi wa sallam àtàwọn aráàlú àtàwọn sọ̀rọ̀ bá ní gbogbo àná lápapọ̀ yẹ́rù sìn ọlọ́run gbogbo àná ló yé pọ̀ dàrú mọ́ wa lọ́wọ́ àwa náà máa pásítọ̀ tá a wà yìí àsìkò tí wàhálà ń tìbù ni àsìkò tí wàhálà ń jáde ní gbogbo tọ̀tútòsì ni tó ṣe pé gbogbo oríṣiríṣi ọ̀nà sì ló ń bá wọnú ilé ẹnì kọ̀ọ̀kan ó sì rọrùn fún láti gba gbogbo ọ̀nà tó wù wọlé nínú àwọn ọ̀nà tó rọrùn fún láti gbà wọlé oníkálukú tó ń kálukú wò nù lé mẹ́mẹ́ o TV tó ń kálukú pé nù lé fídíò tó ń kálukú wò àwọn kọ̀nà wá tó ń kálukú wò nù lé àgbàlagbà ń wò ọmọdé wò ọkùnrin wò obìnrin wò aburú ti ti bẹ́jáde òkèrè o bẹ́ẹ̀ náà ni ansẹ̀t eh, tó ń kálukú wá ń gbé kí bẹ́ẹ̀ náà lórí íńtánẹ̀tì gbogbo àwọn nǹkan wọ̀nyí wàhálà kúmẹ̀ o kálọ̀ ọmọ yìí pé gbogbo àwọn nǹkan wọn yóò sàdédé wáyé náà o kò sì sàdédé máa tẹ̀lé o aburú ọ̀tara kò sára rẹ̀ o bí kò yẹ adama wò o lọ́nà ti ti fún wa o náà wàá pàṣẹ bẹ́ẹ̀ tọ́wọ́ wá rí bẹ́ẹ̀ kálukú àwọn ọmọ rẹ o kó kálukú bójú àwọn ọmọ pápá àwọn abala ń sọ yìí ń bẹ́ẹ̀ bóyá látara pé èjì ò sí tó lò àbí látara ipá wa náà mà pé abúgbò lè fi ṣe kápọ̀ fún yẹn láti má di ó lò ọmọ mi sì ní àti sọ àti mọ̀ kó lè lò ṣùgbọ́n àwọn akọkọ náà lórí yóò ti máa lò pé báwọn kátà ń sọ yìí ẹni tí bá ń lò náà tí ò ní takò tí ò sì ní tẹ̀lé fẹ́ẹ́ nú náà máa burú sí mẹ́mẹ́ ọ̀tọ̀ ni tí wọ́n fẹ́ẹ́ béèrè ọ̀tọ̀ ni tí ó jáde tí wọ́n bá ti tẹ íńtánẹ́ẹ̀tì àbọ̀tẹ fóònù ọ̀tọ̀ ni tí wọ́n fẹ́ẹ́ béèrè ọ̀tọ̀ ni tí wọ́n gbé wá fún ọ

wọ́n ní níta lè pè é òun ni ká sọ wípé àtẹ̀gùn aburú ni o tí ma kó parun báyìí tí sì máa ba ìwà ẹni jẹ́ sì máa ba ìsìn jẹ́ lọ́wọ́ pẹ̀lú. wọ́n wá ní kó kálukú wa o àwọn àbá ní kó kálukú pé àtẹ̀mí àtiwọ́ wọ́n bí wá léèrè nínú o. wọ́n béèrè lọ́wọ́ mi wọ́n béèrè lọ́wọ́ tiẹ̀ náà gbogbo àwọn tọ́lọ̀ ń kó sábẹ́ wọ́n béèrè pé kò kò lọ́dà jẹ́ bóòlù mójútó ìyàwó rẹ bóòlù ọmọ rẹ àti sàmẹ́bí gbogbo wa pátá tá a jẹ́ olórí tá a jẹ́ wa o ọlọ́run ẹ̀já lọ́mọ yìí pé táwọn ọmọ wa bá ojú náà náà yóò sì wúlò fún wa láyé bí àti ọ̀gbọ̀dà lè yí wa náà ọmọ tá a tọ́ òun lọ́mọ tí ó wúlò fún òun lọ́mọ tí kọ́lé òun ra nǹkan àrìtẹ̀ òun lọ́mọ tí máa ṣe àwọn nǹkan ìfàyàbalẹ̀ ìfàyàbalẹ̀ tí yẹn máa ní ìdí nígbà tágbà bá dé ọmọ tó wúlò ọmọ tí yẹn tọ́ òun ló lè ni o èyí tí yẹn dá wàhálà fún wàhálà fún o kódà ó lè jẹ́ tí yẹn ó gbé àárẹ̀ tó àárẹ̀ náà ni ó ti fún ni ń bẹ́ẹ̀ náà ọmọ mi pé pé lónìí òun ni wọ́n lọ́la òun wọ́n tọ̀pọ̀lọ̀ lè jáde lọ́tọ̀la òun wọ́n tọ̀pọ̀lọ̀ ẹwà ìbílẹ̀ títà lúrú eléyìí náà bí ìgbàtọ́ bá tó ṣẹlẹ̀ ó lè dá apá tẹ́sán tó fi là àìmọ́ yóò bí ní ti jáde látara arú kàbáyé látara pé kò ní sí kíni látara kò rí kọ́ kàbáyé látara ọmọ tó bí ṣùgbọ́n ìtọ́ bá jí ọmọ rẹ ìdùnnú gbogbo ìgbà náà máa jáde tí bàbá bá ti rí tí ìyá bá ti rí bàbá ti mọ̀ yí pé tó bá ti wá àbútọ́ bá ti ṣe ìkẹ́kẹ́ wọ́n fẹ́ múlò òdùnnú kàwá nìyẹn mo ní kí n sọ fún yín pé inṣàlá a tún lọ àjì ní ọdún rẹ̀ inú bàbá ó dùn gbá pẹ̀lú òkú ọlọ́run tó wọ pé tó bá ti àsìkò múra èmi yẹn lájọ lọ inú bàbá ó dùn ẹni bàbá ó máa bá rẹ̀ tó bá ti rí pé bàbá ilé tí mo sọ yí pé ń wò ń kọ́ lọ́wọ́ yẹn mo tún parí ẹ̀ o inú bàbá ó dùn ṣùgbọ́n gbà tó tẹ́ ń gbogbo ògbà kó òtún bẹ́ẹ̀ níbi nígbà táwọn yẹn gbúrúgbúrú báyìí lálẹ́

bọ́lá bá ti fún kálukú lágbára ma afẹ́ ṣe lọ́ọ̀ṣì ránpẹ́ bọ́lá bá ti fún kálukú lágbára ma láti lè bẹ̀rẹ̀ fẹ́ǹsì mọ́sálásí wa yìí gbogbo wa táwọn nǹkan yẹn bá ti ń wúlò fún mi ọlọ́run èyí ò sí láyé má àǹfààní wọn mọ̀lọ́ báyìí gbogbo ní ìyàbá ní sílẹ̀ ilé kéwú táwọn yẹn ti ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn gbogbo tí wọ́n ní bùkátà síbẹ̀ tí ọmọ wúlò èyàn lágbára èyàn ṣe bọ́ọ̀ bá ti sí láyé má ìtàwọn ọmọ wúlò fún wọn yóò

wọ́n tún á ti láyé máa ń tún wọn á gbà balabaya owó fún mi ní màrà tí mo lò ìtọ́nà tí ó wúlò ọlọ́ba àti dáadáa fún lọ́nà ọ̀run àbí pàápàá jùlọ yìí máa ẹ̀sìn léèyàn kọ́ àwọn èèyàn lẹ́sìn jáǹsì rẹ́rẹ́ ẹ pé ìwọ̀n ó tiẹ̀ máa tọ̀ràn ni ẹ̀tọ́ ọkọ̀ òun náà tó pẹ́ lómi ẹ̀tọ́ ọkọ̀ òun náà tó pẹ́ lómi láyéláyé ìwọ̀n ọmọ báyà ń dá sáré kí á òun ni kéèyàn ọlọ́mọ àríkọ́kọ́ ọmọ àríkáyé bí táà lọ́gbọ́n nìyẹn

káwa náà kọ́sí àwọn àtẹ́bí ọlọ́run ká kọ́sí àwọn ẹni rẹ̀ ṣáájú ẹ̀rí fáwọn wọ̀nyí wọn ti máa bẹ lọ́run kọ́mọ tó dé wọ́n ti máa bẹ lọ́run kalẹ̀ ẹ̀wọ̀ tá lẹ́yìn zakari àti bẹ lọ́run ẹ̀wọ̀ tá lẹ́yìn ibrahim bẹ lọ́run ẹ̀wọ̀ tá dùn àná wa gbà ẹ̀wọ̀ dùn àná ibrahim gbogbo àwọn àtẹ́bí ọlọ́run pátá látòrí ànábì ishaq láti bàtà ànábì ibrahim ti dé ànábì ishaq gbogbo àwọn àrọ́mọdọ́mọ ànábì yòókù ti jáde ti padà ànábì ibrahim wọn jáde.

pàlìkà rẹ̀ yà látara nẹ́bí Ibrahim omi lórí àdébíwá Muhammad sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ náà ni Zakariya ẹwà tó ní abẹ́ lọ́hùn òun náà bẹ̀rẹ̀ ọlọ́run gbájúwá tí ẹ̀ náà ọlọ́run ti fún láwọn ọmọ rí ilé ilẹ̀ ẹ̀kọ́ tẹ́yẹ káwà náà kọ́ àánà ọmọ abẹ́ lọ́run a máa sọ̀rọ̀ tó tẹ́ abáwọn ọmọ wa àti wọn sọ̀tọ́ tó fún wọn o ní máa sẹ́pẹ̀lẹ́ àwọn ọmọ rẹ kò ní máa jọ́rọ̀ jù lọ́ máa sọ gbọ́ngbọ́rú ikú tó wù kó lè tẹ̀lẹ̀ láyé mọ́sọ̀rọ̀ òdì táwọn ọmọ rẹ o torí pé kí ọ̀rọ̀ òtítọ́ bá sọ tó bá padà nílapa wọn náà lọ padà sí wàhálà tó pọ̀ kọ̀ wá ní bámọ́ torí ìdí eléyìí nínú àwọn ọ̀nà téèyàn lè fi jẹ́ ẹni eré táwọn ọmọ لنا قبل الموت وارحمنا بعد الموت ولا تعذبنا يوم الحساب اللهم اعز الاسلام والمسلمين ودمر الشرك والمشركين اللهم اغفر لأموات المسلمين في جميع مشارق الهدى وغاربها اللهم انصر ملكنا في هذا البلد اللهم آدي إلى الإيمان اللهم آدي إلى الإسلام اللهم آدي إلى الإيمان وآدي إلى الإسلام اللهم انصر سلطاننا سلطان المسلمين اللهم انصر سلطاننا سلطان المسلمين اللهم افتح ابواب رحمتك اللهم افتح لنا ابواب رحمتك اللهم علم اولادنا اولاد المسلمين اللهم علم اولادنا اولاد المسلمين علما نافعا اللهم علمهم علما نافعا اللهم اجهلهم أولاد الصالحين اللهم اجعلهم أولاد الصالحين واجعلهم من الأولاد المباركين واجعلنا أيضا من المباركين واجعلنا أئمة من المتقين اللهم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم قوموا إلى صلاتكم